ẹ̀yin tèmi báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà yes èmi ò lè ṣe kí n má wo Bísí Ológe show èmi ò lè ṣe kí n má wo Bísí Ológe show ó ti gbádùn ju o Bísí Ológe show ẹ máa wò ó ẹ má gbé kúrò ńbẹ̀ o àríyá pọ̀ ńbẹ̀ ó ń ṣàn àríyá ń ṣàn Bísí Ológe show iyọ̀ ni. àjàkú olórí aládé ọ̀dẹ̀ jálẹ̀ lẹ́ni ọjọ́ ayọ̀ ńlá lọ́jọ́ ìní nínú ilé Ifẹ̀ ẹjọ́ ẹjọ́ ẹgbẹ́ ni mo yí o ee àwọn èyí jáde síta kí gbogbo bàbá yìí kan blọọkù wa ni sí ẹjọ bá sọ fún wọn wọn blọọkù ẹjọ. oríire nàìjíríà láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí bẹ́ẹ̀ ní báwo bẹ́ẹ̀ rò lọ́sẹ̀ wúlò lẹ́yìn ìjẹ́ òbí o ń ṣe wọn ní kọ́ bóyá bóyá. ẹnìkan náà lọ fèsì látàárọ̀. ẹ kú oríire ẹ kú ayọ̀ oríire náà abayídálẹ́ ayọ̀ náà abayídálẹ́ bàbá. Ògbélé náà pé ìpadà wà. Ṣé nọ́mbà yìí lè dúró sí lélẹ̀? Gbogbo àwọn ọmọ tó wà dálé ilé tó wà lé ẹnì kan lẹ́tà burúkú lórí wọn. fẹ́ òní dàrú Ìyá agbára ọlọ́run agbára ìsìnkálẹ̀ ìfẹ́ gbogbo òfurufú lè fẹ́. Yá àsìkò bàbá wa ọ̀dẹ́já ọlọ́run wa dábàdà ilé Ifẹ̀ àdúró gẹ́gẹ́ bí orísun tí agbára Ọlọ́run gbogbo ìyàwó tí Ọlọ́run fún bàbá wá bí ọkùnrin àdúró wá bí obìnrin àbíyè méjì méjì Ọlọ́run máa fún ọ. wá kí ẹbí yìí. mi kí pòfẹ́sọ̀ dáadáa olórí ẹbí ọlọ́run olódùmarè kò ní balẹ̀ yíyá o ìràwọ̀ kan ló tún pẹ̀lú lẹ́yìn lè ní o bàbá ẹ̀yin bàbá bàbá iye ìmọ̀tì ẹ̀ ọmọ ọmọ ọmọ ìyá kakara yìí o. Oye ele mafokido ìdọ́ni, olùkọ́ fún aláfokido aláfokido ìdọ́ni náà. pé agbára ọlọ́run ọmọ tẹ́ fà sílẹ̀ fún ẹbí òkúùsì ẹ̀ ní fàlékú lọ́wọ́ o ẹ̀ ní fàlárò lọ́wọ́ kí la mọ̀ kí la ṣe léè sí ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ ní agbára ọlọ́run agbára ìṣẹ̀dálẹ̀ ìfẹ́ bàbá wa ò ní adarúgbó ọlọ́jà o wà á fọwọ́ pawú wà á fẹ́ lè kíjọ́bì wà á gbàdá àwọn tó ní ayé ó ṣe ń dùbà ìwọ́n máa dùn lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀lọ́wọ́ yìí lọ sí àdúgbò yìí ní orúkọ gbogbo fẹ̀. next one wo ibo ti nọ́mbà tó sẹ́ni mo ṣe tọ́nu ìjọ yẹn ti sẹ́ni ẹ̀ sí. ìfẹ́ ti fún mi lọ́wọ́ ìfẹ́ yóò ti parí òde. ẹ bọ̀ mo ti sẹ́ni kan sí sẹ́mi lọ mo ní kí fọ́ọ̀dù ẹ̀yẹn sí padà. bí agbára ọlọ́run ìdẹ̀mọ̀ dájúdájú wípé àti àti fọwọ́ tẹ̀sí ọmọ tẹ̀ fàlílẹ̀ ibi tó ń lọ ẹbí sẹ́fọ̀n ló ti wà mẹ́rẹ̀ ẹgbẹ́ ìkìlọ̀ mo fẹ́ fún yín ní àárín ilé bàbá yín lèyí nítorí pé òtí abájìjọ sọ níbí lèyí àdé òní lónìí látòmí lọ olórí ẹni ìyálé o ìyálé la pè é ẹ mú ìyálé ìyálé yìí gẹ́gẹ́ bí ìyá yìí ẹ mú àwọn tó ń bọ̀ lẹ́yìn yìí ẹ mú wọn gẹ́gẹ́ bí ọmọ yìí àwọn tó máa wà lẹ́yìn tí yìí náà wọ̀ níjà ilé yìí jẹ wọ́n á fi àsìkò yìí ní orúkọ lọ́rọ̀ olódùmarè ní orúkọ àwọn babalábàbà wa nínú Ilé-Ifẹ̀ ẹ̀sìn lálẹ́ Ifẹ̀ òfin gbàdúrà fún yín pé bí bá ṣe ń fi inú soyún ẹ máa fi èyí kọ́mọ kọ́. ẹnìkan ti bá mi wúrọ́ wọ́n ti bá dáàbò kan wọ́n oyin tó tẹ máa sọ̀kalẹ̀ ìrọ̀lú máa jẹ́ fún yín ló bẹ̀ yín ọkọ̀ yín ni kẹfẹ́ o ìbàdàn wà ẹ káàkiri ọ̀tọ̀ o láti wákàtí ọ̀rọ̀ lọ ẹ ti di ẹni àmìró ẹ ti di ẹni ọ̀tọ̀ gbogbo ìrìtẹ́rì ẹ máa bá jò ọ̀rọ̀ tẹ́ ẹ máa bá jò lórí Facebook yàtọ̀ ní close nínú ìrìnàjò yìí kò sẹ́ tó mọ̀ yìí ní burúkú bí kò ṣe pé ọ̀dọ́ lórí la mọ̀ yìí sí ẹ̀dẹ̀ ń bá ìlọsíwájú ara yìí bí agbára ọlọ́run gbogbo ìdáwọ́ yẹn yìí ló máa yọrí sí rere ọ. àgbẹ̀ yìí ló ń kọ ọlọ́run ẹ̀kún orí lọ sí ọkọ̀ yìí má bu ẹwà lọ má bu adìyẹ lọ ohun tí òbí máa ń ṣe fún ọkọ ẹ ṣe fún ọkọ yìí gbogbo ẹgbẹ́ bá lè dìjọ́ sọ ìwà àpèjà àtọkọ yìí ẹ má jẹ́ kí ẹnikẹ́ni lọ. má sọ fún ọ̀rẹ́ kankan kò sí ọ̀rẹ́ tó fẹ́ kó débi wọlé o. orí ẹ̀ ló gbẹ débẹ̀ o. yóò fi yẹ ìyá ẹ̀ nínú ilé bàbá ẹ̀. ó bá jẹ́ kó yẹ níbi tó lọ yìí níbi tó lé o mo sọ lẹ́jọ́ ojú sọ́jà méjì ìyàwó ìyá wàá wo ìyá ọlọ́run ní jẹ́ kó ìyá wàá wo ìyá obìnrin tí ó bá ní àfaradà tó ní àforítì tí òrìrìkúrì olú máa ń jèrè ọkọ àwa di ìyálé ìyá ilé àwa di òròfin ní agbára ọlọ́run lágbára sìgá èrè lóbìnrin jẹ lábọ̀dà èrè ló máa rí méjì níbi tó ń lọ yóò wá di bàbá ògúnsì ẹjọ́ máa fọwọ́ kánú ẹ máa fẹ́ rìkì jóbi àdìjà náà ni ó ọmọ akọni kan lè fẹ́ wọ́n ti èrò èrò èrò èrò èrò èrò. lórí àkú. ẹ̀rẹ̀ èrò sẹ̀. a máa sòdì sọ́ọ̀ni. ẹ̀rẹ̀ èrò sẹ̀. ọ̀ní sòdì kò di báwo. ẹ̀rẹ̀ èrò sẹ̀. a máa sòdì sáyà ọ̀ọ́lé. ẹ̀rẹ̀ èrò sẹ̀. ẹni sòdì kò di báwo. ẹ̀rẹ̀ èrò sẹ̀. dábọ̀ lórúkọ gbogbo fẹ̀ ọmọ abáwa tọ́jú bàbá yìí o ẹ o àwọn olóyè ó lẹ̀ ní títà tí àtìkọ́ máa rìnrìn àjò ó dẹ̀ máa tẹ̀ lọ́rùn ìyẹlé yẹyẹlé dídẹ̀ lọ́ dàdàbà lọ́rùn gbẹdẹgbẹdẹ báyìí máa ń tàbí eré àbá á dẹ̀ lọ́rùn á dẹ̀ lọ́rùn ẹlẹ́dàá ìyá jẹ́ kó dẹ̀ lọ́rùn ẹlẹ́dàá bàbá jẹ́ kó dẹ̀ lọ́rùn nítorí ìyá rẹ̀ faradà ilé bàbá rẹ̀ ó fi dé èèyàn léde wọ́n sẹ́ ẹ kú oríire kábọ̀ ọ̀dìdọ́rin lórí ìkiri rẹ ọmọ ọba ni ó àánú ìjà àjọba gbá àfihàn àjọba máa rora ìwájú ọba máa gbọ́ sí ọlọ́run lọ́wọ́ ẹ ọdún èyí a máa mọ̀ sí ilé ilé lọ́wọ́ bàbá pẹ́ fún alẹ́ ẹ̀sán sí o bàbá wa síwájú mo tọrọ àforíjì mo tọrọ gáfárà ikú gbàgbé yín àrùn gbàgbé yín ẹ ṣé bàbá ẹ ṣé bàbá ẹ ẹbí sojú sẹ́yìn bàbá ẹ tó sojú ẹ̀ dàbí ẹ tó ṣe yìí bàbá àná ọgbẹ́ fàdé ti ju ọdẹ ẹ dúró ti gbẹgbẹ yìí bàbá náà lọ bàbá bàbá bàbá ládé bàbá gbàdé ẹ ti dúró tì alẹ́ òní mú yín ẹ ní fẹsẹ̀ rògbà ẹ ní rọ lápá ẹ ní rọ lẹ́sẹ̀ atẹ́kùnkùn tó ní fẹ́lú yìí ẹ ilé fẹ́ dọ́ rẹ̀ aṣíwájú rẹ̀ wẹ̀ yìí lọ́ba ẹ tẹ̀ wú aṣíwájú ṣùgbọ́n ọ̀rọ̀ mi fẹ́ ọgbà mójútó bàbá. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.